èmi ò gbowó kírìmù lọ́wọ́ ọkọ mi rí ọmọ yẹn ló máa wá gbowó kírìmù ó máa kọ lẹ́tà wá tá a bá ti ń lọ sílé ọkọ gẹ́gẹ́ bí obìnrin ká kọ́kọ́ ní nípinnu wípé bí mo ṣe ń lọ sílé ọkọ yìí mo fẹ́ lọ dúró mo fẹ́ lọ jókòó ìyá ọkọ lè jẹ́ ìpèníjà ẹbí ọkọ lè jẹ́ ìpèníjà kò sí ibi tí ìpèníjà ò ti lè wá sí ayé ṣùgbọ́n síbẹ̀ tá a bá ti ní nípinnu wípé bí mo ṣe ń lọ yìí o mi ò ní ṣí kúrò níbẹ̀. Táíwò ọ̀rẹ́ olúwa Adémọ́lá agbègbè tá a wà ní College Christian ó sì ti kù díẹ̀ ó pé ogójì ọdún tí mo ti wà nínú ìgbéyàwó hmm, tá a bá ti ń lọ sílé ọkọ gẹ́gẹ́ bí obìnrin ká kọ́kọ́ nípinnu wípé bí mo ṣe ń lọ sílé ọkọ yìí mo fẹ́ lọ dúró mo fẹ́ lọ jókòó torí pé kò sí ni bíbélì gan ni nínú ayé a ó ní ìpọ́njú ṣùgbọ́n ká tújú ká nítorí pé òun ti ṣẹ́gun ìpèníjà máa wá o ìyá ọkọ lè jẹ́ ìpèníjà ẹbí ọkọ lè jẹ́ ìpèníjà kò sí ibi tí ìpèníjà ò ti lè wá sí ayé ṣùgbọ́n síbẹ̀ tá a bá ti ní nípinnu wípé bí mo ṣe ń lọ yìí o mi ò ní ṣí kúrò níbẹ̀ ìpinnu yẹn òun lọ́lọ́run máa tì lẹ́yìn àti àdúrà tá a fi máa ráàyè jókòó ó rí bẹ́ẹ̀ látàrí ìyá ọkọ ṣùgbọ́n síbẹ̀ nítorí pé ìpinnu ti wà torí pé ogun tí òbí ènìyàn bá dojú kọ àwa gẹ́gẹ́ bí obìnrin ẹ jẹ́ ká máa rán àwọn ọmọ wa létí wípé tí wọ́n bá ti ń lọ sílé ọkọ ogun máa wáyé ṣùgbọ́n tí wọ́n bá ti ń lọ ẹ jẹ́ ká máa jẹ́ obìnrin tó máa máa wò pé tẹ bá ti délé ọkọ tí wàhálà bá ti dé kúrò níbẹ̀ ni o ayé sùúrù lérè ti kúrò ayé ọlọ́run ṣògo ká jẹ́ obìnrin tó máa máa fi ọkàn wọn máa balẹ̀ pé ibi tó ń lọ yẹn tó bá ti ní ìdojúkọ ọlọ́run á tì ẹ́ lẹ́yìn á sì rìn lọ́wọ́ ìyẹn tí ẹ pọ̀ tí ò ṣeé fẹnu sọ mo rántí nígbà tí mo kọ́kọ́ wọnú ìgbéyàwó lára àwọn ọmọ sisi tó wà nínú pásẹ̀jì tá a jọ ń gbé ọmọ kan máa ń dìídì wá èmi ò gbowó kírìmù lọ́wọ́ ọkọ mi rí ọmọ yẹn ló máa wá gbowó kírìmù ó máa kọ lẹ́tà wá tó bá ti kọ lẹ́tà fọkọ fún ọ̀rẹ́ ọmọ ọ̀rẹ́ ọmọ tó wà nínú ilé gẹ́gẹ́ bí obìnrin á fún ọkọ mi ọkọ mi á gbà ọkọ mi á sẹ́ndì owó fún ẹ jẹ̀mọ̀ páyé ìgbà yẹn hand to hand ni kò sí pé bóyá màá fún màá pè ẹ́ o á fún lówó ọjọ́ tí mo mọ̀ mo mú ìwé yẹn tí mo fi hàn ọkọ mi báyìí ó ní nígbà yẹn ń kọ́ ó ní ṣó wọnú bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀dì mi ni ìyẹn kékeré ni ẹni tó jù mí lọ ọkọ mi fẹ́ tó lè rà mí pa jẹ gan ọkọ mi fẹ́ tí mo bímọ tó tún wá síbẹ̀ tó tún fún mi lówó <laughs> tó bá sọ wípé ojú rí ojú rí ṣùgbọ́n gbogbo ohun tí ó wù kí ojú rí tí obìnrin bá ti ń lọ sílé ọkọ tó bá ti ní ìpinnu wípé gbogbo challenges tí ń bá dojú kọ màá dúró ọlọ́run á ràn lọ́wọ́ ìmọ̀ràn tẹ́mi lè gba ìyá ọkọ ni wípé iyì ìyá ọkọ ni wípé tọmọ bá bímọ tó bá ṣe àárín ọ̀sẹ̀ ni lọ kúrò níbẹ̀ ó pẹ́ tán wọ́n ṣèkó ọmọ lẹ́nu ọ̀la ọ̀túnla gbẹ́rù ẹ̀ iyì ibẹ̀ ni pé ìyá ọkọ mi ń bọ̀ ìyá ọkọ mi ti lọ ó máa ní yìdọ̀la ni ṣùgbọ́n tó bá ti dín pẹ̀ mo fẹ́ lọ bá wọn ṣe lóṣù kan ẹ̀yìn sùn láì ṣèlú òyìnbó kí ló ń wá ṣèbọ̀ ọkọ tiẹ̀ náà wà lọ́jọ́ kò tọkọ ẹ̀ kò sáàyè wípé mo fẹ́ lọ sùn ẹ àwọn ọmọ mi ló ní kí n má tì í lọ tọ́mọ ẹ bá ní kó má tì í lọ tó bá lọ bí iṣẹ́ láàrin ọjọ́ kìíní ọjọ́ kejì gbẹ́rù ẹ o tó o bá ti gbẹ́rù ẹ n tó ń wá àbùkù ló kù ó sì kàn kó tó lọ èmi ò èmi ò gbà tó bá ní mo jẹ́rìí ọkọ mi òkì ń yànnì èmi ò gbà o torí wípé a ti rí oríṣiríṣi ọkùnrin tó máa sọ ọkùnrin tó máa sọ wípé ọmọ méjì ló ń fẹ́ látọwọ́ ìyàwó tó wà nílé tó dẹ̀ bímọ mẹ́rin síta ṣé ó wá jẹ́rìí ẹ̀ nìyẹn tí ó dẹ̀ ń sọ fún ìyàwó tìta wípé má jẹ́ kí ọkọ ìyàwó tinúlé mọ̀ àfìgbà tó kú ṣé irú ọkùnrin yẹn i love you you love me ìdẹ̀ ni wọ́n jọ ń ṣe ọlọ́run kó ṣàfún wa ní ọgbọ́n ìmọ̀ àti òye láti jókòó nílé ọkọ hmm, ṣe rí obìnrin tí ò bá ti nítẹ́lọ́rùn láyé kò rí àṣeyọrí kankan ṣe ìtẹ́lọ́rùn làgbóore gbogbo ohun tọ́lọ́run bá ti ṣe fún wa lóore tó bá ti tẹ́ wa lọ́rùn àṣeyọrí ó ti dúró ṣùgbọ́n tí wọ́n bá fi wọ́n bá gbé ẹlẹ́dẹ̀ tí wọ́n gbé sínú yìnyín tí wọ́n tún gbogbo lè ṣe fún ó máa padà lọ sínú ẹ̀rọ̀fọ̀ torí pé ẹlẹ́dẹ̀ lobìnrin mìíràn tí ò ní àṣeyọrí ọlọ́run kó ràn wá lọ́wọ́ kó jẹ́ aráṣeyọrí ìṣínú ìrìnàjò ayé wa hmm, kò sí ìgbéyàwó tí ò ní gbèníjà gbèníjà ṣùgbọ́n síbẹ̀ a máa sọ fún àwọn ọ̀dọ́ wa a tún wá sọ fún àwa gẹ́gẹ́ bí òbí wípé ìlànà wo la fi ń tọ́ àwọn ọmọ wa bíbélì ní tọ́ ọmọ rẹ ní ọ̀nà tí ó rìn tó bá dàgbà tán kò ní lè kúrò níbẹ̀ tá a bá tọ́ ọ̀nà ọmọ ní ọ̀nà tí ó rìn táwa fúnra ara wa tí ò ń ṣe pé mo dé nìsín mo rán ọmọ mi ó yá lọ bá mi gbowó wá lọ́wọ́ dádì lágbájá tó bá di pé ó dàgbà òun ní òní rìn ní ìlànà yẹn ṣùgbọ́n ọmọ tó dé lálẹ́ bàbá ẹ̀ wà nínú ilé dádì lágbájá lọ bá mi bá dádì lágbájá lọ gbowó ó ti tọ́ lọ́nà tí ó rìn o ká má ṣe àwọn ọmọ wa darí kí wọ́n lè rìn lọ́nà tá a fẹ́ kọ́lọ́run náà kó lè tọ́ ìrìn àjò ayé wọn orúkọ mi ni Táíwò ọrẹ olúwa Adémọ́lá.